tí í ṣe wí àgbọn yẹ̀rí yẹ̀rí. ṣọlá àgbọn yẹ̀rí yẹ̀rí. ni wọ́n ń pe àgbàlá ayé. bẹ́ẹ̀ bá rágàdà lórí ògùn ẹ bẹ̀rù ọ̀bẹ kí ẹni tí í ti jẹ́rìí. ògùn lẹ́ka yóò. ẹgbẹ́. ògùn o. tẹ̀lé mi. ọláyínká solomoni ogunwusin ṣèyí ẹdun yẹtúndé òyìnbó ìwàlọ́lá adékùgbé nínú sinimá titun wanted they were declared wanted dead or alive kí ló dé láwọn kọ́pàs tó ń silẹ̀ bàbá wọn lọ́wọ́lọ́wọ́ wọ́n ní bẹ̀bẹ̀ wọn tutù lẹ́yìn gbóná nínú wọ́n dájú bí agbẹ́gàgo wọ́n ń pa ọdẹ tó lóògùn ní bùbá ẹ̀ wọ́n ń pa ọlọ́pàá ní police station fọ́tò wọn ti wà káàkiri ìlú gbogbo báyìí wọ́n ti declare wọn wanted wọ́n ń wá wọn okùn tó gbomi fẹ́ gbẹ̀yìn ó tún fẹ́ gba ṣọṣọ ẹ wo sinimá yìí ti gbóná wanted ni it's a movie written and produced by ọláyínká yinka solomon ogomusi directed by tunde ọláyùsí starring yinka solomon ogomusi ọ̀làníyà fàjà sanyẹ́ni ó fi àfọlábí ṣèyí ẹ̀dùn yétúndé òyìnbó ìwàlọ́lá adékùgbé tunde ọláyùsí ladi fọlárin lálùdé victoria adébóyè tóbi ọ̀làsíkò ọ̀túnbọ̀ màjẹ́bíkẹ́ bíga bass kẹ́hìndé abọ́lájí simple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oh. sinimá tuntun yìí wọ́n tẹ́ àgbòrò wọn mi gbogbo ìlú lògbòlògbò ẹ̀yẹ́ra sinimá ìkẹwò kẹgbà ó ti grab your copy now. ẹ farabalẹ̀. gbogbo orí ẹgbẹ́ lára yín ọ̀rọ̀ owó ìdìbò kékeré la wọlé olóore àdàbà ṣùṣù ní sáwọ olùsẹkẹ onídàbà lọgàbà owó gògòrò jù lọgàbà lẹkẹyìn wòyí lọgàbà tọ ọgàbà ńgàbà ojú àwọn bàgàbà ní rírẹ. onídìrí ayé onídìrí ọ̀run onídìrí ayé onídìrí ọ̀run irun la ní ẹ̀ẹ́dì má di orí rẹ̀ máa tutù onídìrí òru abẹ́ni agbẹ́lu méjì gbogbo obìnrin tó bá fẹ́ olórí ọba àtàwọn aya olóyè ló ń dirí lọ́dọ̀ ẹ̀ bó ṣe ń dirun lọ́sàn-án ló ń dirun lóru òru lọ́kọ̀ jẹ́ òru làwọn òkú jáde ọ̀gá kan ọmọ iṣẹ́ tó pọ̀ lọ́mọ tábẹ̀ agbọ́n bí o ń kọ̀ntró gbogbo àwọn babes ó ń kún ṣòwò nàbílẹ̀ kó ah. fẹ́díra ó ní kí gbogbo ọkùnrin ọmọ bọ̀ wá sọmọ kí wọ́n kú sinimá yìí ti written and produced by Kemi Agbese Kemi T. Directed by Muideen Sayinde. Starring Kemi Agbese Kemi T. Kiki Bakare. Olayinka Solomon Ogomushin. Abeni Adon. Lufi Afolabi. Peju Johnson. Bafika Dewale Digboluja. Diva Gold. Biga Bass. Victoria Adebayo. Ko Wikwell Guleye, Aramide Ọba Ọ̀pọ̀. Ọ̀pẹ̀ Òkunọlá. Martini Ọ̀gbẹ́bọ̀. Irewole Ọláníyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo bá sinimá tuntun yìí. Kò ní di ilé òun ó gbóná rìtìrìtì ó da jẹnẹjẹnẹ bó lẹ yàtọ̀. wọ́n fẹ́ kẹ́ sùn kọ́. kí ni ẹ̀sán kò ti lọ. ó ti jáde grab your copy now now now. Yeah tọmọdé tàgbà ń sáré wówó mọlákùnrin obìnrin sáré wọlá wọ́n sọ pé owó ṣe kókó wọ́n ní bówó bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dábàá torí bólówó sọ̀rọ̀ láwùjọ wọ́n ṣe yẹ ṣàyẹ̀sà fún ṣùgbọ́n bí tálíkà sọ̀rọ̀ láwùjọ o wọ́n á sọ wípé kò gbẹ́nu dákẹ́. owó o owó kan pa ajé o ajé o ń wá kiri mo lájẹ o la fi ṣohun àlùmọ́nì. ṣoge o nrowó ni. àlùmọ́nì la fi ṣàmọ́kùnrin adé òkùnkùn lè sọ oníṣọ́bọ̀jì kàkà kékun má jẹ́ ṣèṣe àfi ṣàwàdà nù. Ah. àníkàkà kọ́mọdé pàmí láyò má ṣòjóró fún ajé ajé mà níyà o ajé tí ń sọmọdò lówó nágé o ti sọmọdọ̀ lọ́la o tètè wá fi lé mi ṣe kúgbe. torówó kan pa o ó kan pa torówó kan pa o ó kan pa kò sẹ́ni foyín sẹ́nu tí yóò tutọ́ ẹ̀ dá. owó dùn ún ní ajé dùn ún ní ohun àlùmọ́nì la fi ń ṣe owó owó ajé o ajé wà lémi o mo lówó filé mi ṣe bùgbé o. owó owó la fi ṣàyè. owó owó owó la fi lògbà. orí mi ò rí mi yẹ́yẹ́ yìí níbi tó gbé mi lọ orí ló mọ̀ ọ́ níbi tó lè gbé mi rè láyé yìí ẹ̀bẹ̀ mo bẹ̀ dádì mi ẹ̀bẹ̀ mo bẹ̀ jájí ọba ẹ̀bẹ̀ mo bẹ̀ Chineke mo ẹ̀bẹ̀ ah ìlú ah, ah. lọ́wọ́ ṣá èèyàn kan ṣàlùbí àwọn náà ah èrè mi ẹlẹ́dàá mi máa pè tèmi náà níre o kí mi náà tẹ̀lé máa ṣe bí wọn léyìí góòdù ìtọ́ rà ní sọ́nà ló mọ èdè lè máa wọ́t hm? kí mi náà tiẹ̀ rí nǹkan post sórí Instagram. tiẹ̀ fi sí Instagram mi tí ìwọ ọtọ́ gan-an owó ṣe fìtì mi pa nínú glass àmì nǹkan kó tó di pọ́ wọlé sáyé fi lè ya píkṣọ ìlú fi sí Instagram fún mi ok. Ah, mo ṣe fáìlì ọ̀hún mi nítorí ọlọ́run o tí bá máa fi ya ilé ilé mẹ́ta máa post ẹ̀ throughout the week ni jẹ́ ohun yẹn èyí tí máa lò ní Friday ni, kí n ya ti Saturday náà. No? one tí bá máa fi post throughout the week two ah ẹ̀ ń fẹ́ yan kan sí máa ní post ẹ̀ ní Sunday Friday Saturday létí tábàá. orí là ọlá ẹ orí mi ìjọ̀wọ́ wá. Ah! báwo ni wọn bọ̀ bóyá wọlé. ẹ̀rọ káàsùn ah! mo ti wọlé ó ti ṣe díẹ̀ tí mo rí ní pé ẹ wà ní living room mo dẹ̀ mo rí pé ń relax mo pé kí n má disturb yín ìpẹ́ need the rest òun ah! ni mo ṣe wò ó pé gbogbo bí ìdọ̀tí kí wàá bá yín clean ẹ̀. ṣáyọ àná ẹ azin abá club jẹ gan tó bá ń gbọ́ pé èèyàn fowó ṣeré babes tó wà bẹ ọmọkan ọkan wá sí club ah bẹ̀rẹ̀ jẹ́rìí yẹn nígbà tí sọ. wàá rí i pé yango va ló mú mi wá sí living room tí mo kàn sùn síbẹ̀. ah ọlọ́run. Bánjí àti Ṣọlá wọn wà ní yàrá kan ń bẹ ọ̀nà ọ̀run tó ń gbọ́ yẹn o. <laughs> ṣáà ti pa wọn ṣáà. ah mo ṣáà mọ̀ pé ọjọ́ kan ọjọ́ kan orí tèmi náà gbé mi débi èmi náà fẹ́ máa ṣe bí kí tẹ máa tẹ̀lé yín lẹ́kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni oníyanu lọ́lọ́run bẹ́ẹ̀ wà mímu kó máa ti rẹ̀ yín gan kí wàá lẹ níbi jíjẹ mímu. Ah, oúnjẹ ṣá mi ò lè jẹ́ ní tí mo ṣe wà mi ò lè sọ tọ́wọ́n bá jí bá jí o tó má dísà ìgbé ká jẹun àmì má sọ ta fẹ́ jẹ lòlùbá gẹ̀ẹ́tì ẹ̀ ń báyìí but right now tí n bá rí coke tó tutù gan. tó tutù dáadáa. àwọn hangover wà lára mi sẹ́ẹ̀. ẹ pẹ́ ẹ̀dẹ̀gbọ́n bí mélòó wa ni kí n máa yín gẹ̀ẹ́tì báyìí. Ah, ah, rọra bọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀fẹ́ ni ẹ̀ẹ̀kan ti wà Okay mo ọ̀gá bá dín ní. bá mi gẹ́ẹ̀tì ẹ̀jọ̀. kò sí wa. wàá bọ̀ àná ò dá fọlọ́tì kò dáná sọ̀rọ̀ àná a máa da fẹ́yìn o. Ah! ọlá ah, ọlá àtẹ̀yìn lèmi fi ń líwo mo bẹ́ẹ̀ sáré bá yín gẹ̀tẹ̀ nísìn mo dé tán pín ní rúùmù yẹn létà ẹ rí mi tán sìn mú bọ̀. owó ṣe kókó owó la fi ṣe fújà o tọmọdé tàgbà ń sáré wówó mọlákùnrin obìnrin ń sáré wọlá wọ́n sọ pé owó ṣe kókó wọ́n ní bówó ò bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dábàá torí bólówó sọ̀rọ̀ láwùjọ wọ́n ṣe yẹ ṣàyẹ̀sà fún ṣùgbọ́n bí tálíkà sọ̀rọ̀ láwùjọ o wọ́n á sọ wípé kò gbọ́ ẹnu dákẹ́. owó owó kan. fọlá fọlá fọlá ah. ó ń sùn ni. Ah, a ti déwájú ilé ẹ̀ náà ṣé ká gbé wọnú yàrá ni. àwọn àdúgbò yìí sun èsì yẹn ló pọ̀ fún mi. Ah, ok àti dé àti dé lè ṣe. ọ̀la ọ̀la ọ̀la ọ̀dà ọ̀ ọ̀dà ọ̀. bọ̀bọ̀. Me ò fẹ́ on nǹkan Road. just take it easy okay yeah. Yeah. be safe. Yeah, ẹ ṣe gan. ọgbẹ́ nu dákẹ́ owó owó kan pa ajé o la fi ṣohun àlùmọ́nì. bá a ti ti ṣe nǹkan tí àwa fẹ́ as in tètè accept láti ṣe fún wa i mean no problem ó ti di ṣíṣe. ẹ̀yin eh, guys gẹ́gẹ́ bí mo ṣe gbọ́rọ̀ yín pẹ́yìn ni kọ̀ǹfàtà tó ń fa iná wọn rà wọ́n sọ síwájú pé ẹ̀yin gangan làṣà tó ń kọ́ ọmọ lábẹ́ adìrẹ lábẹ́ ìyẹ́ ẹ̀ ẹ̀jọ̀gbọ́n ṣe sọ yẹn ẹ jẹ́ rí bẹ́ẹ̀ mo promise pé tẹ bá ṣe kíni tẹ bá ṣe nǹkan tí mo fẹ́ fún mi ah màá surprise yín ẹ mọ̀ kan bí ṣe wà iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi gidi gan ẹ tẹ bá jọ mí lójú lórí ilé gbogbo iṣẹ́ tó wà lẹ pátápátá yìí ni màá gbé fún. ah ó pọ̀ tó báyìí wo gbọgbọ tó bá tún wò sàlẹ̀ dáadáa ọwọ́ sàlẹ̀ ni mò ń sọ̀rọ̀ wọn àrí pọ́n tún fi online access sí so yẹn ń ṣe wàhálà. aláì ṣe ẹlẹ ṣọ́ọ̀bù yìí ló wà lára. Ah, <laughs> àwa máa ń gbé tán ni ó kékeré ò kára lẹ́nu mọ́. ẹni rẹ̀ ń jẹ́ ká mọ̀ pé igbe ńlá ńlá ni màálù kéré. Ọlọ́run eh, eh, <laughs> eh, actually um, f one twenty four zero zero zero zero zero. ẹwọ oh, ya ah, ah. ilé ìpọ. ẹ ò ṣẹyìn ṣe ilé ìwà pọ̀ plenty. ó wọlé gan-an mo bọ̀ kàn yín. yẹ mo ti pé wọn débẹ̀ uh, mo jẹ́ kó mọ̀ pé torí pé jí ọ̀mọ̀ náà yẹ fẹ́ ṣe owó yẹn because àwọn atágbẹ́rẹ́ mi ló mú ṣẹ́ wa kì í jayín tán àwọn kì í gbarúṣẹ́ bẹ́ẹ̀ tábàdẹ̀ fi lè gbà a máa ń ṣe ní sixty forty ni. ìdámà ah, náà nìyẹn. ẹ wẹ àwa ṣe bẹ́ẹ̀ lọ́tẹ̀ because being the first sign tó máa fún wa níṣẹ́ yìí nà kàkùfà wọn mọ́ra. Ah, mo ṣe ní fifty fifty. Ah, ah, fifty fifty ọdún àìfọ ẹgọ Ọlọ́run fifty fifty. ẹ ò wá mọ nǹkan ẹyin guys. ṣe rí sixty forty ten ẹ̀sán ẹ̀rọ ọmọ ọ̀gbẹ́yàn bílí kí ni ẹ máa wọ̀ ẹ̀ máa ṣètò ẹ̀. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ṣe rí mo fi dá yín lójú pé tí lè bá lọ bẹ́ẹ̀ yẹn tó bá dán gbogbo eléyìí tó máa jáde máa tẹ́yìn lọ́rùn màá ṣe nǹkan tẹ́ fẹ́ fún yín but first time ẹ jẹ́ kí lè kọ́kọ́ lọ bẹ́ẹ̀. okay so but on one condition after this transaction the next transaction sixty four tí ló máa bá lẹ. no problem. ọlọ́dún ah, ah, ah, sọ bẹ́ẹ̀ ìgbà máa parí iṣẹ́ ẹ̀ fún un. suwala ẹ má wọrí so ẹ jọ ẹ jẹ kí sẹyìn títì. no bàbá yìí má là mí. àwọn bẹ́ẹ̀ wo ìrìn iṣẹ́ wa. just for art. Like, look, it's all right. sense. You know, I don't work you, man. I'm out check it. Eh, listen now. Ah, I check it. tí mo máa clean everything tán bẹ́ẹ̀ mo kàn bá báàgì lẹ́gbẹ̀ẹ́ wardrobe so mo rò pé bóyá kí n máa yín fọ as usual na normal. ibi tá a fẹ́ gbin obì sí obì sí lálẹ́ rẹ̀ ìwọ náà. Ah! wọ́n ní kó máa gbé lọ. tí bá ní kí n tún máa dúpẹ́ lé àti máa dojoojúmọ́ mm. ẹ ṣe ẹ̀kọ́ àdúró tí ah like ẹ kílẹ̀ fẹ́ kí n bá yín ṣe báyìí náà kó tó di pé mò ń lọ. má gbéra pọ̀ pé wà á rọ̀ máa ṣàṣẹ ìrọ̀lẹ́ èwo nínú wọn ṣe kékeré yẹn ok ok. mo fẹ́ máa lọ eh, mo dẹ̀ mo dẹ̀ dúpẹ́ aṣọ tó ní pé fún mi. ọmọ ah, ah, láti bá a gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan ní má gẹ̀ẹ́sì kan fún ẹ ṣé kí lélẹ̀ ń lọ ọmọ dáadáa ni ilé tó ṣe rẹ nígbà tó fọ ilé tó ṣe rẹ ìta nọ́ọ̀kù náà ni. ọmọ kí yẹn Alex. ọdí o ọdí o eh. yàrá bá mi tọ́ ka mo yé ka. bọ́sà alẹ́ sẹ́mi nìkan tán. Ah, ọ̀dọ́ mi eléjú mọ́tò lọ. lọ sí ah, fàájì ẹ lọ sí fàájì ẹ máa rìn máa lọ. ẹnìkan máa gbé àwọn sísun yìí mi ká sẹ́gbẹ̀ẹ́ máa ṣe bẹ́ẹ̀. Ah, sọ fún mi ní ṣó ti ní gẹ̀fẹ̀. Ah, ara ah, adúrú ara irọ́ o. ọwọ́ kéré jà àwọn òrórí ẹ̀ rẹ̀ oṣù a máa ṣe three song. àbí ọkọ ẹ̀mí àti ẹ̀gbádùn ìdí ẹ̀ka ẹ̀ <laughs> ṣe gan mo all right now ẹ̀ ṣe gan mo appreciate it. ilé ni ṣe gan ẹ̀ ọ̀dọ̀ ọ̀nà all right all right. Yeah. We'll trust the way waste time. Ọlọ́mọ ló dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà o. ìlígbàdọ́gbẹ́ tó fẹ́ fi gidi ọ̀gẹ̀dẹ̀ gbẹ́ iná jẹ́gùn fẹ́ rí ríre ríre ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà o pẹ̀lẹ́ o. àfà kí ló ṣẹlẹ̀. àà ah, kí ọmọ pẹ́ẹ́gùn ní bàjẹ́ fún ẹ o ti lọ nìyẹn o tún bẹ̀rẹ̀ ni o ti rí mi báyìí kí ni mo fẹ́ mo ti ń lọ ni. ìyá ṣọ́ọ̀bùnọ́kù ṣọ́ọ̀bùnọ́kù kò lè rí bàjẹ́ fún ẹ. máa ń ṣí gẹ̀ẹ́tì. ta ló lẹ́rù tí wọ́n gbé. ẹ mú ní ta ló lẹ́rù tí wọ́n gbé ni mo béèrè. irú béèrè wo ló ń béèrè lọ ṣé màá ṣe ń gbé báàgì jáde níbí I wọn láwọn nǹkan tí mo sọ bí akó yé wọ kì í ṣe pé mi ò lè gbà kí wọn nǹkan já bọkọ tó wà nù báàgì ń bí I mo gbúdọ̀ bọ̀ kó tó lè kọjá ó dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ pé mi ni sí security gbogbo ilé tó rí yìí. kí nìyẹn ní í ṣe pẹ̀lú mi. ah wọ́n fún mi sẹ́nu ṣé kí n máa perform duty mi ni wo mi tó bá sì lè jẹ́ kí wọ́kọ̀ tó wà ní bàjẹ́ bí mo máa ṣe fẹ́ rí. kò wò nǹkan tó wà ní bàgọ́ ọwọ́ mi. yeah let me search what is there. ṣó ẹ̀ṣẹ̀ ń fún mi láṣọ nínú ilé ni ṣó ń fò lè lọ mí ni. mi ò lè lọ ẹ̀ iṣẹ́ lèmi ń ṣe iṣẹ́ tó ń sanwó ojú ẹ̀ fún mi lèmi ń ṣe iṣẹ́ àjẹkù kò tó ń bẹ tó má ti gbowó àmà lọ kò sí wàhálà. kò wò nǹkan tó wà ní bàjẹ́. yẹ́ẹ̀ lásán wọ́n ló ń dílé ara ẹ o. kò wò nǹkan tó wà ní bàjẹ́ ah! ọwọ́ mi. ó dé ó dé wúgo gan o bò ma binu ma binu, iṣẹ́ mi ni mo ń ṣe iṣẹ́ mi ni mo ń ṣe. tókùtókù ni mo rí èmi lóye kẹ́rìnkàn wá gbé bọ́ǹbù wọlé wá bá wa bí. kí ló rí nínú ẹ. mò ń bọ̀ mò ń bọ̀ ìwọ ló ń kánjú yé. èyí lọ pé lọ pọ̀ buhari sí o ló ga jù. Hmm. wow kò sí wàhálà i'm there with you kò sí kan tó wà bẹ́ẹ̀ wàá bínú sí mi iṣẹ́ mi ni mo ṣe o ti ń bínú mo ti lọ́jọ́ ìbò ti ń bínú. iṣẹ́ ẹ̀ ló ń ṣe iṣẹ́ mi ni mo ṣe. tí ẹ ṣe ń rí mi ni. kó máa tà. àbó mọ̀ mi nínú ilé. ìyọ́n lè gbá ọmọdé o. báwo ah, rí bí wọn ṣe máa ń fojú olórí ẹ̀gún gi nìyẹn máìdì mi tẹ́lẹ̀ mo ń bọ̀ ni pé kí n tiẹ̀ yọ bí méjì fún ẹ kí wọ́n náà máa fi gáìdì nígboro àmọ́ o ti ṣe tẹ́nísì náà kí ló tún kù sáré o balẹ̀ báyìí o ṣe o ṣe máa rọrùn máa ríra bàbá ń kí àwọn ẹ̀gbọ́n bàbá ń dúpẹ́ lọ́wọ́ wọn o ṣe gan-an. ṣé ìpè mo ti kọjá yẹ̀ mí sí i ṣé ìpè mo ti kọjá yẹ̀ mí sí i tákì mo dẹ̀ farabalẹ̀ ni tákì mo calm down ó dẹ̀ yẹjẹ kó dẹ̀ yọ méjì jáde fún àwọn àjọ tó ń kó lọ yẹn bá wájú yẹn pọ̀ ah, ah! àwọn ọ̀gá láìpẹ́ bẹ́ẹ̀ gan o tí wọ́n láìpẹ́ ní kó má lè kó bẹ́ẹ̀ ti lóògùn fọ̀gá o ó ń lóògùn fún wọn dẹ̀ fúnra wọn fúnra wọn fúnra wọn fúnra wọn fúnra o ó ti ń lóògùn fún wọn màá wá díẹ̀ màá wá díẹ̀ àwọn kan láìkì gbogbo ẹ̀yìn rẹ̀ lè má jogún ẹ̀yìn o máa ń wà tó máa lẹ́ràn fẹ̀ lára ṣé mi ò lẹ́ràn fẹ̀ lára ni. kí ni gbẹ́dún gbẹ́dún fẹ́ fi gé ọ̀gẹ̀dẹ̀ gbẹ́ẹ̀ kí ni atẹ́gùn fẹ́ fi ẹ ra mọ ìyá àgbà. Ah. fọlárìn kan nìyẹn. bẹ́ẹ̀ ni màmí ni ìjẹ́ rẹ̀ mi lẹ́kún wà lè máa ẹ à ó wà nílé kò tí ì pẹ́ nísìn tó dé láti lẹ́sìn náà. ọ ọ tẹ dàbí n yọjú sí ma. kò kárí. ẹ ṣe ma ẹ ṣe ma. Rẹ̀mí o ti lálejò. Rẹ̀mí. àlejò ńlá la wá ní. ọmọ ìwọ́n fẹ́ fi ṣe àlejò Fọlárìn. ẹsẹ̀ nígbà kan tó kúrò. òkú àlejò rẹ̀ mí mo bọ́ sẹ́ńkùnlé o. babe ibo ló ti rádúró ẹrù yìí. ah o tún béèrè lọ́wọ́ mi ṣe báwọn ẹ̀gbọ́n tí mò ń bá iṣẹ́ ni àwọn ọlọ́kùnkùn mú mi bí àbúrò hmm, àwọn ọlọ́kùnkùn fún mi láwọn aṣọ àti bàtà tó wà ń bẹ́ẹ̀ pàápàá jùlọ wọ́n tún fún mi lówó o tó ń ṣòwò kékeré àbúrò ah, náà kan. ẹ bọ̀ dúró náà ṣé oṣù ti parí ni. oṣù parí bíi báwo ọlọ́mọ àti ṣàánú àwọn èèyàn àbíkórí gbéyàn débẹ̀ àwọn èèyàn ti eh. lọ gbà tó máa mú jáde gan kan ṣera wọn náà gba change kò fi manage. Eh. Ah, wọ́n ṣe o mo ah, dúpẹ́ lọ́wọ́ wọn o ọlọ́run á túbọ̀ máa bá mi ràn wọ́n lọ́wọ́ àmín o wọ́n á tún lè máa fún ẹ ní ìtòpọ̀ jèlé lọ. àbíkọ́lọ̀ yà ṣàánú ẹ̀. wo babe a máa jọ pín wò yìí. <laughs> kọ́lọ̀ máa yọ owó kó láàyè ẹ owó ṣáàd <laughs> jẹ́ ká ṣe bá. no no no tó bá pọ̀ ni mo máa kú. mú kan ó yà sọ lọ́run ni mú kan. <laughs> Ah, ah. àríkẹ́ wà ń bí ni. ó wà ń bí báyìí ó má wà ń bí báyìí. ó ń sùn látàrí bó ṣe ń jí ó ti jẹ oúnjẹ àárọ̀ ó ti jẹ tọ̀sán túnjẹ nìkan ni mò ń jẹ mí ẹwò mò ń kàwé ni má dàlú. ló ń kàwé ló náà máa jọ pín owó. báwo ni Fọlá. mo wà o báwo lè fi tèmi. kò ṣe. ṣòtà kí ni ẹ̀yin tẹ́ ti rò pé a lè rówó exam wa owó ti dé o. ta ló rò pé lè rówó exam ẹ̀ san tí Fọlá wà ń bí ìwọ wo Fọlá ìwọ ni mo rí kí o ó ṣé mo dúpẹ́ kó gba gbogbo ọ̀rẹ́ mi ọ̀pọ̀ tó jẹ́ kójú ti ọ̀rẹ́ mi ojú òní tiẹ̀ lágbára àmín ó ṣé mo dúpẹ́. à ń dúpẹ́ ààrẹ ni ó ṣé gan. Oh, ọ̀rẹ́ mi èmi ti ń lọ mo fẹ́ lọ sọ́dọ̀ Rónkẹ́ kí n lè gba past question yẹn lọ́wọ́ ẹ̀. ok ẹ̀yìn àṣẹ kò ṣe pé mi ni mo nílé ẹ báyìí. a sọ̀rọ̀ létà. Hmm. thank you for everything ọ̀ṣẹ́ kan mo dúpẹ́ lọ́wọ́ ẹ nítorí pé o ṣèlérí fún mi o sọ pé o máa ṣe bí ìyá o máa ṣe bí bàbá o dẹ̀ múlẹ̀ bí ẹ ṣe kò tó wá dúró síbẹ̀ o ṣe ń tọ́jú mi ló ṣe ń tọ́jú ìyá àgbà ó ṣe gan-an ojú ò ní tiẹ̀ aláàánú dẹ̀ ní jìnnà sí ẹ. a kì í dúpẹ́ ara ẹni mo fẹ́ jẹ́ kó mọ̀ ní pé tí mo bá ṣe fún ẹ ta ni mo ti fẹ́ ṣe fún ẹ nígbà tí wọ́n náà sọ ní sọ ní pé mo ṣe ìlérí fún ẹ àmọ́ mi ò wá tí mú ìlérí mi ṣe náà tán kílẹ̀ jù ni pé mo tún gbàdúrà sọ lọ́n kó túbọ̀ gbọ́wọ́ mi sókè jù báyìí lọ kó wá mọ bí òye ìfẹ́ tí mo ní sí ẹ kó lè mọ̀ ní wípé i love you láàárọ̀ i love you lọ́sàn kò kí n ṣe rọrùn ó ń wá láti inú ọkàn mi ni bó dẹ̀ ṣe rí nínú mi ni mo yẹn sọ fún mi like i want to be with you forever i love you more love you forever. Interesting. Nǹkan tó jẹ́ pàtàkì fún mi gan-an, mo fẹ́ kó mú gbogbo result ẹ̀yìn yẹn pátá. I need you to give me a parallel. And I believe in you. I know you can do that. Of course, I will. Trust me, baby. <laughs> Yeah let me give you this one kò lè fẹ́lẹ́ ṣe pocket money. ah ah kí ló wá dé. no don't worry I'll manage this now. are you sure. yeah i can do this all because of the love. ọ̀nà kò lè fi àgbà. màtẹ́ ọ́ labala a ò mẹ́ni tó kọ́ ọ́ ìpín labáyé orí ló ní í ṣe o mo mọ̀ pé ò ọdọọdọ kọ́ ni kó máa wùwà ẹni tí ò lówó yẹ bẹ́ẹ̀ mi gbé. arabalẹ̀ àjọ ló sí nǹkan tó ṣe sí tó fi tó fi bẹ́tà mi one one five lájọ lé lójoojúmọ́ ẹ kò mí ẹ mo fi packaging gbé má ọ̀rìn mi ò ráyè ẹ̀jọ̀ bá mi gbé. bàbá ẹ fi kí nílẹ̀ méjì wà lọ́wọ́ ẹ. aláyé bá mi gbé sókòtò náà kí ló ṣẹ́ náà wọ́n dẹ̀ máa bá mi dá nǹkan bí ṣé tálákà ni ẹni bá ń gbé kinní jọ. ìwọ iṣẹ́ tálákà ló ń ó dẹ̀ sọ fún bọ̀bọ̀ ẹ mo ò láì kariwo tó ń bá mi pa sọ pé kó fún mi ṣòkòtò ọwọ́ ẹ̀. tó máa ń ṣe pé bóyá mi ò fẹ́ ṣépè fún ẹni. o ò bá ṣépè. ọlọ́run kí ni mo ṣe. ta ló gbàdúrà kí wọ́n jí òun lójú òun nígbà tó ń gbowó bọ̀ fóun kò yàtọ̀ sí nǹkan tó ṣe nísìn. ṣé ń gbowó bọ̀ fún wọn kò yé mi. àdàfọ̀ bó ṣe ń bìyàn nìyẹn tẹ bá mọye chain tó wà lọ́rùn mi tí mo fi ya picture yìí ẹ̀yin méjì ẹ̀ ni máa lé aṣọ àti bàtà nǹkan tó bó ní kálukọ̀ tọ̀tọ̀ ni o ah, ah, àbí òrí ni ẹ rí ni bá mọ ìtàn ta chain yẹn. lè lọ fà ọ. Hmm. tàtẹ̀ ní pé wò ó fine ṣé wò ó rí. o <laughs> rí kò fine tó tọkọ yẹ kó sọ fún un. wàá ń pè mí ń pè mí fọlá fọlá ẹni máa jà sáwọn jíìnì ẹni máa jà sáwọn ṣòkòtò bẹ́ẹ̀ ń já sí ẹ pin mọ́ra yín lọ́wọ́ náà. ó pọ̀ ó pọ̀. Ah, eh, kí ló wàá ṣẹlẹ̀ ẹ́ eh? kí ló ń bọ̀ lókè tí ilé ó gbà ẹlẹ́nu rà ṣó fẹ́ ju two hundred thousand la àbí two hundred and fifty thousand táwọn náà dẹ̀ ṣì máa rówó rà. ẹ bẹ́ẹ̀ ká máa lówó rà. Ah! olówó ló máa kú oore o. Ah! kí ló rí náà. iṣẹ́ ti bá ẹ múlẹ̀ gan-an o. bó bó ṣe pé nǹkan tí mo fi wọ́n ẹ̀ máa sọ fún mi pé nǹkan tí mo fi wọ́n ẹ̀ yìí eight point five million nìkan. Ah! bí o ṣe ṣe ilé mi náà ṣe gbà tí mo gbọ́ yìí tọ́sán. nígbà tó ń bára wọn sọ̀rọ̀ nínú ilé tọ́sán fún mi pé tó pé eight point five million làwọn ra jẹ́ nìyẹn. Eh? ni mo wọ́n pé ẹ́ eh? ayé máa gbọ́ ọ̀run máa mọ̀ gbọ̀ngàn aṣọ òtún páàrù. mo kàn ń wo pé kémi gan aṣá ilé ìsọ̀rùn kí n lè ṣe kí ni kí n sá sórí IG instagram bá máa rí bóyá wàá mọ̀ mọ̀ pé mi gan mi ò kéré inú ayé. ẹ ẹ wàá gbọ́ ṣé ìbẹ̀ náà lọ ti kó gbogbo àwọn eléyìí náà fún ibà ah! ọ̀rẹ́ kí lédè tó tún béèrè ọ mọ̀ pé mi ì níbò mi àwọn náà lọ kó fún mi kálọ̀ máa pa wọn fún ọ. ẹ má bínú reason tó fẹ́ gbé nǹkan tí online ṣé káwọn tó wà lọ́nà láìfi lè máa rí ẹni rí olówó ni àbí ṣé yẹn ló máa boost account ẹ. Ah, kí ni. ọmọ ọmọ adá kíṣẹ báyọ̀ múlẹ̀ o. báwo ló ṣe ń ronú báyìí nítorí ọlọ́run ìwọ ló ń ríra bí oníṣẹ́ náà èmi mi ìríra mi bí olówó olówó gangan ni mí. ooo oh, nǹkan tó ń di sí bẹ́ńtọ́ èmi ì tí máa rìn ní títì kí n ti máa ṣe báyìí ìyẹn ló ń rọ àbí olówó gidi òun ni mí owó yẹn àdèjọ máa ní láyé yìí ni. olówó ni gbogbo wa kan ṣètò rẹ ló ṣe gbé nǹkan tí ó ń ṣe tiẹ̀ gbé sọ́ọ̀la ṣe tiẹ̀ rí ọ̀bọ̀ yìí mo ṣe dà tó àmọ́ nǹkan kan ó bá ẹ jẹ. owó kíni owó ni àfẹ́jú owó rẹ̀ dà. kò dáa owó náà wọ àwa mẹ́tẹ̀ẹ̀ta àpàṣẹ wa ìwọ ló dàbí pé wà ókè díẹ̀ ju àwa méjèèjì lọ àwa méjèèjì ká tó rí one thousand five hundred naira ní èdè. òun má bínú dàrí mí tẹ̀ ṣe máa ń rí tó two five gbọ́kùn tó rí one five kóhun torí wọn ìyá máa ń jẹ gan. ṣe bẹ́ẹ̀ extra time ló máa ń ṣe ah! extra time ló ṣàn ṣe ká tó one five léde àmọ́ nǹkan tó ju wa máa rí ìwọ́ tiẹ̀ wàá jẹun wàá tún wá ní owó lápò tó tún máa fún obìnrin again ah, ah, tàbá wá ń sọ̀rọ̀ àbá ń sọ̀rọ̀ owó wàá máa mú gbogbo wàá máa mú kókókókó. àwọn mi ò tọ́ ló bá ń sọ̀rọ̀. ṣé wọ́n ló ṣe pé bẹ́ẹ̀ ni nísìn. òótọ́ ni ẹ kí ni. ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tàbá máa bá ọmọ ògùn máa máa dùn yàn bọ́ bẹ́ẹ̀ ṣe wá sí tẹ́yìn méjì ṣe ṣíjọ́ ń pariwo bí ẹyẹ òwìwí ẹ sọ fún mi pé kọ́lọ̀ yọ̀rọ̀ owó kọ́ láàyè yìí. àbúrò lè yọ̀rọ̀ owó kúrò láàyè wa jàre nǹkan tó ń gbìyànjú àti sọ fún ìgbọ̀ngàn ṣó ń gbọ́ mi pé gbogbo nǹkan láàyè yìí ló ní ìgbà àti àkókò tiẹ̀ èmi á lówó èmi rọ́tì mi máa ṣe oríire. so ẹ mọ̀ bẹ́ẹ̀ owó tó ń ní láyé yìí gbogbo ohun tó ń gbé rere ṣe nílé ayé máa bá wọn ni àti pé ṣé orí títáyé gbé wáyé ni kẹ́hìndé gbé wáyé àwọn yorùbá ló ní wípé àpèmọ́ra là ń pè tèmi dire. omi gbogbo ohun rere tó ń ṣe láàyè. mọ́tò máa bá wọn ni ilé máa bá wọn kọ́ gbogbo àwọn ẹrù tó ń lò àwọn ṣóńgbọ wọbi anáwọn kò bá nǹkan lóríṣiríṣi tó ẹ̀ṣẹ̀ ṣe ń sìn máa bá wọn lò kò wá tán síbẹ̀ o nike wọn bí adidas wọn bí alessandra máa kó wọn níbi bẹ̀ tí bá dọjà tí bá ti ń kówó débẹ̀ máa kó bọ́ sọ́rọ̀ yín kò lè kó. nǹkan tó ń gbìyànjú àti sọ fún ẹni pé gbogbo nǹkan láyé yìí ló ní ìgbà àti àkókò èmi tó pè ní tálákà lẹ́nu máa lówó pàdé ráìtà lèmi fẹ́ lówó tèmi. ọ̀rẹ́ mi ìpè ẹni tálákà ìwọ ló ń pọ́nra ilé àpọ́nlé nìyẹn ó lọ sí. lẹ́fù mi tún lòójú tálákà lọ. dànù dànù. gbogbo wa náà la máa lówó àmọ́ ọmọkùnrin náà lójú gbogbo wa lọ òun lè ní tiẹ̀ lágbà àkàwà ní tiẹ̀ náà. èmi rò bí ẹyin ti lò báyìí nìyẹn. wo wo wojú mi jẹ́ kí n correct ẹ̀ ó ṣe máa ní kí n fàgbà lówó ọ̀dọ́ tí mo wà ní kẹjẹ fi kí n lówó lọ́sàn kí n lówó rọ̀lẹ́ kí n lówó lálẹ́. ẹ ṣe wá rí fọlárin ló ń sọ lọ́wọ́lọ́wọ́ tó bá tún dòun òun tún ni wọ́n wá ní pé àpèmọ́ra là ń pe tèmi dìgẹ̀ yẹn mú kan nínú méjì ah, ire ní tèmi o. ẹni gbórí ọlá wáyé ó di dandan kó lọ́lá ẹ̀dá kan ń sáré. láì mọ̀ bọ́lá yóò ti rí ẹ̀dá kan ń tiraka ṣùgbọ́n ọlọ́run lólùgbò. dìde sókè ọkọ mi mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ṣé o ti dìde jókòó. dìde lajú. nǹkan rẹ̀ má bínú pé mo dá òun mọ́ ẹ lójú o ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí ó ṣe pàtàkì kí n bẹ ẹ sọ lásìkò yìí náà ni ní tí mo dẹ̀ fẹ́ sọ náà ó dá lórí ọ̀rọ̀ ọmọkùnrin tó ń wá ẹ wá ní lemọ́lemọ́ yìí tó ń fi gbogbo ìgbà pò yìí lè wá yìí kí ni tó wà láàrin ẹ̀yin méjèèjì gan-an ní pàtó. Mm. Hmm? ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti Fọlárin lóòótọ́ ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin mi àti bọ̀ a jọ mọ̀ wípé a lè fẹ́ra wa nísìn. Mami kí ló tẹ ṣe bèrè? Tí mo fi bèrè wo ẹ̀mí lẹ́kùn ṣó rí Fọlárìn ìwòye mi lórí ẹ̀ èmi náà mọ̀ pé kì í ṣọmọ burúkú hmm. àmọ́ hmm, ọ̀rọ̀ tiẹ̀ ló jẹ mí lógún torí pé ṣó rí àwọn mọ̀lẹ́bí bàbá ẹ̀ tó ń wò yẹn hmm. wọ́n dúró dìé ni o wọ́n fẹ́ wo ibi tó fẹ́ sọ ẹrù yìí kà mo wá fẹ́ kó o jọ wọ́n lójú kó o yà wọ́n lẹ́nu mo fẹ́ kí ọ̀rọ̀ ẹ ó dàbí ọ̀rọ̀ òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tó wá padà di pàtàkì igunlé ẹ̀ ń tí mo fẹ́ nìyẹn jọ. Mami, hmm? ibi tí ẹ sọ̀rọ̀ yín dé, hmm. ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Kàrí. Àmọ́ ẹ̀yin náà mo rò mọ̀ tẹ́gbẹ́. Ẹ mọ̀ pé mi ò kí ń ṣe ọmọkọ́mọ, mi ò dé kí ń ṣe ọmọ burúkú bẹ́ẹ̀ni. fọlárìn náà dẹ̀ kì í ṣe ọmọ burúkú ẹ̀yin náà dẹ̀ rí gbogbo ìgbìyànjú ẹ̀ lórí mi àti yín. ìní ìgàn tó wà owó jáàbù mi ló kó wa mm-hmm. ó dẹ̀ tún fún mi lówó gan pé kí n fi ra oògùn fẹ́yìn náà. Ah. o ṣeun ọ̀wẹ́ a máa lọ sókè mm. àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀mí lẹ́kún mo fẹ́ kó o mọ ọmọ ẹni tí ìwọ ń ṣe ṣó ti yé gbogbo oore tí Fọlárìn ṣe pátá ni mo mọ̀ mo dẹ̀ mọ̀ lóore èmi náà dẹ̀ fi inú ṣàdúrà fún ọwọ́ àtúbọ̀ máa lọ òkè àmọ́ síbẹ̀síbẹ̀ ọkọ mi jọ mo fẹ́ kó mọ mẹ́ni tó ń ṣe jù ti gbọ́ hmm, adàfẹ́yìn méjèèjì. Hmm. láì mọ̀ bọ́lá yóò ti rí ẹ̀dá kan ń tiraka ṣùgbọ́n ọlọ́run lólùbùkún ni ẹ má mọ̀ sáré wọlá. àlùmọ́ọ́nì burújí ó di dandan yóò mọ̀ wá o bàbá ṣe sùúrù òun tó wá ṣẹ́kù. ẹ má má sáré wówó ẹ má má sáré wọlá ẹ ṣe sùúrù kẹ́ má bà jẹ̀bi ẹ má má sáré wówó ó yẹ nǹkan tèmi wa débẹ̀ káwa náà ṣe kí ni ká lè máa ká lè máa bì happy. ẹ ó gbé wa dé bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tí mò ń sọ fún ẹ gangan àbí nǹkan tí mò ń sọ fọlá fọlá kí ló ṣẹlẹ̀ kí ló wò lọ tó tó yẹn. ẹ má bínú mo ò mọ bóyá èmi nìkan ni mo máa ń rí nǹkan tó dáa ní aráàdìbí tí bá wà ṣá. fọlá kí ló rí. Ah, ẹ rí gáì tó jáde nínú ilé ìsìn tó ń gbé mọ́tò wáìtì yẹn lọ ni. Eh? ẹ rí bọ́mọ ṣe tán. sẹ́ni tó ń lọ yẹn. ẹ kí ló ṣe. o tún bèrè orí lẹ́sọ̀sì tó ń lọ. kí ló ṣe gọ̀gọ̀gọ̀. o lé tó ti jáde ṣé mi nìkan ni mò ń rí nǹkan tó dáa ni ọmọ ẹwọ bó ṣe múra Ọlọ́run dá ọmọkùnrin ó pé o tún wá wọ sútù red ah mò ń ríra mi nígbà tó yẹ pé èmi ni mò ń lọ yẹn. ẹ ìwọ náà ló ń lọ nǹkan tẹ́mi kọ̀ fẹ́ bí ẹ lè rí. dúró dúró dúró tó bá yẹ pé mi ni mo wà nínú sútù red bẹ́ẹ̀ yẹn mo wá ń lo Lexus white yẹn ẹjọ báwo lè máa ṣe respect mi sí. a máa respect ẹ gidigidi àjẹyà tó bá jẹ́ wípé o ní ìbọn bó ṣe dúró yìí o wá gbé ìbọn yẹn o gbé e sí ẹni tó ń drive mọ́tò yẹn lọ o gbé e sí létí Lexus àbí kí ló ló ń gùn yẹn o gbé e sí létí báyìí o gba key ẹ o dẹ̀ ń drive o gba ah! key o seize mọ́tò ẹ o dẹ̀ ń drive mọ́tò yẹn. a ti ẹ̀ máa wéru a máa wéru. ọ̀tọ̀ lọ̀rọ̀ tá à ń sọ pé kò jẹ́ káwa náà kò fọ̀nà wákàtí lè máa mú ọwọ́ lọ sẹ́nu káyé máa fi kámáyé máa ṣe o oh one o oh. pariwo gbẹmí débẹ̀ gbẹmí débẹ̀ mò ń bẹ̀bẹ̀ pé kò gbẹmí débẹ̀ o wá ń ẹni tó ń lọ jẹ́jẹ́ ìdíje tó ń gbé mọ́tò lọ tí a mọ̀ rí tí ó kàn wá tí ò ṣe fámìlì wa. ara ń kan mi o Ọlọ́run mi ò gbọ́ ọkọ. o lè sọ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ pé ọ̀rọ̀ mu gan ni but sorry to say. bẹ́ẹ̀ ṣe nǹkan tí ibi ta tún já sí kò yé mi. ẹ ó máa yí ẹ ó máa yí ẹ. ṣé ìkọrere ò kí ń wẹ̀ kò wẹ̀ kò lówó kò wẹ̀ kò níbi wúlé báyìí kó wá máa wo aṣọ tó ń wù ẹ kó máa wo ẹrù kó máa yan kó wá fi mọ́tò tó dàgbà nídìí. ọmọ èmi ń ríra mi ní irú ẹ o ò fẹ́ gbé wa débẹ̀ àbí bóun ṣe ń jẹ gálà yìí ó tẹ ẹ lọ́rùn. kí ni mo fẹ́ fi gbé yín débẹ̀ kò ń ṣe pé bóyá mo ní kẹ̀kẹ́ kọ̀ọ̀kan ìyàtọ̀ tó wà láàrin èmi àti ẹ̀yin láìkì gàrí gan bọ̀bẹ́rẹ́ àtàwà lèmi ń jẹ ìyàtọ̀ bẹ̀ ní kò ní o. ọmọ ìyá mi yẹn tó bá ń jẹ gàrí tó bọ́ sórí bẹ́dà ó upgrade ni ṣó fẹ́ máa fi ṣàhámà pizza ni òyìnbó àwọn ìtàló ló ní pizza àwọn àràbó ló ní ṣàwámà kí ló ṣe ẹ. o mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ti yé mi atótónu tó ń ṣe kò lè help wa bọ̀bọ̀ yìí ò lè help. o ṣàánú o gbé wa débẹ̀ náà o lè help. ẹ ẹ ẹ onúbẹ̀ ẹ̀ máa ná owó láti máa ṣe kọ́lé ńlá lọ́jà lè wo láti ṣe fújà o. Ah. iye tọmọdé tàgbà ń sáré wọ́wọ́ mọlákùnrin obìnrin sáré wọlá wọ́n sọ pé owó ṣe kókó wọ́n ní bówó bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dábàá. ẹ̀wọ̀n máa ń gbé. mo ní pé kí n dúpẹ́ ní ọwọ́ yín àti. Alex àti bọ̀dá Ṣọlá gbogbo bẹ́ẹ̀ ṣe fún mi ní ọ̀tún lọ sí inú mi ń dùn gan. so um, first of all èyàn kì í dúpẹ́ ara èèyàn ó ní a kì í dúpẹ́ ara ẹni ibi tí èèyàn bá dẹ̀ ti ń ṣe ó ti ń jẹ wọ́n ti ní tó wí bá pẹ́ lára ọ̀ṣẹ́ ó máa ń jẹ ọ̀ṣẹ́ ah, your family àjọ ń gbé àjọ ń sùn àjọ ń ṣe òun bá wa ṣe ìwọ́sùn èèyàn kì í dọmọ ìyájú báyọ̀ náà lọ ẹ ṣe gan àwọn. Ah, ó ní kankan tí ó ti máa ń wà ní ọkùnrin tipẹ́ but àwọn àgbà ló sọ wípé ìgbà mi máa wà ọwọ́ máa wà kò ní sáré ìgbà mi àyè máa wà kò ní sọ̀rọ̀ so bí ó ṣe wá jẹ́ èmi àti sin mo ní pé kí n fi táìmù yìí kí n sọ fún. so mi ò mọ bí No, no, no, no. Feel free to say whatever you want. Feel free, feel free. No. Gbogbo bí ẹ ṣe máa ń wọlé, tẹ máa ń jáde, ní àti bọ̀dá Alex, bọ̀dá Ṣọlá. Àgbà tẹ bá jáde, tẹ bá gbé àwọn mọ́tò yín jáde, tẹ bá tún wá wo àwọn chéènì yín. Ó tẹ̀ wá láṣọ kan tí ẹ máa ń wọ̀ báyìí, tẹ bá wọ aṣọ yẹn báyìí, mo máa ń láìkẹ́ gan ní ọ̀run. Tẹ bá lọ tán, mi ò lè ní pé inú mi ń bàjẹ́. Mo kàn máa ń rò ní wípé ah ọkùnrin ni èmi náà kí tèmi náà tẹ̀ máa ṣe bí àwọn ẹni yìí ṣe ń ṣe so gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe pátápátá ó máa ń wù mí. No, no, no, it's a normal thing. That is uh, because you want to blend. And, uh, yeah, that's an human nature. We want to have more. We want to do more. So I will not blame you for wanting to do that. But then, wọn ni èèyàn máa ń kọ́kọ́ rà kó tó rè. tó bá rè tán wà á decide bí o fẹ́ sáré ni o bí o fẹ́ máa rìn jẹ́jẹ́ um, ibi tó ń sọ̀rọ̀ dé ọ̀rọ̀ yé mi and uh, nǹkan gidi ló observe. Um, nǹkan tá à ń ṣe kò ṣe pé nǹkan kan tó special but it's a very dangerous and difficult way to do it. You have to learn it, which is cryptocurrency ẹni tí ò bá lẹ́mìí tí ò bá láyà kò lè ṣe tó o bá tí ì dúró tán tó o ní other things tó o ṣe kò ń ṣe nǹkan téèyàn lè sáré àbí tó máa kú gbé venture into wọ́n dẹ̀ máa ń kọ́ ni because èmi ó lè rise ọ̀la o kàn lè gbọ́ pé <laughs> ó ti wálẹ̀ you know so kò ń ṣe nǹkan téèyàn máa ń bẹ̀ sí nǹkan téèyàn máa ń farabalẹ̀ kọ́ téèyàn máa ṣe téèyàn máa ra máa ṣe díẹ̀díẹ̀ kó ṣe pé mi ò lè kọ́ ẹ but with time tá a bá rí bí o ṣe close mọ́ wa sí àbí bá ṣe jọ wá sí then you see how we can do about it but for now to bá need anything i repeat anything don't hesitate to ask. i like obviously so to bá lè wá bèmí lọ bá alex tó bá lè wá bá alex lọ bá ṣọlá. anything i mean anything ẹ ṣe gan ẹ ṣe gan ah. àmọ́ ṣé kò ń sọ pé ẹ ń bínú ṣá. no no no bínú kẹ no no ọkùnrin ní ẹ̀nà tó bá sọ nǹkan tó sọ yìí kò máa rí kò serious. tọmọdé tàgbà ń sáré wọ́wọ́ mọlákùnrin obìnrin sáré wọlá wọ́n sọ pé owó ṣe kókó wọ́n ní bówó bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dábàá. Fọlá èmi ò fẹ́ kí o ríra ẹ bí ẹni tí kò mọ̀ ṣe o mi ò dẹ̀ fẹ́ kó rí Ọlọ́run bí ẹni pé kò dá sí ẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà níta tó fẹ́ rí bí ìwọ ṣe rí i tí wọ́n fi ọlá títí tọrọ oúnjẹ tó wọ́n ẹnu oúnjẹ òun fi ọwọ́ sápò òun mówó jáde fọlá jẹ́ ká máa dúpẹ́ títí wa o. Rẹ̀mílẹ́kún ó kàn ń sọ̀rọ̀ báyìí mi ò sọ ní wípé ọlọ́run ò ṣètò e. mi ò dẹ̀ dá ọlọ́run lẹ́bi àmọ́ àwọn tó ní owó tó pọ̀ gan-an tó nílé tó ní everything kìí bí sẹ́mu ọlọ́run yìí náà ló dá wọn ṣòro bóyá inú mi máa ń dùn ni tí mo máa ṣe ń wá bí tí máa wá bá wa àti àgbà ohun èmi náà kí n dolówó láyé kí n ní gbogbo nǹkan tí ẹgbẹ́ ní pátá kí n lè kó wà àti àgbà kúrò níbí wo bírú àwọn ilé tí àwọn ọ̀gá mi tí mo ń bá ṣiṣẹ́ ń gbé wo bó ṣe fine kémi náà tiẹ̀ nìkan lọ́nà ọ̀bẹ̀ kájọ máa gbé pọ̀ pẹ̀lú ìyá àgbà kò bá dùn mọ́ mi nínú gan. ọ̀làrin ibi tó sọ̀rọ̀ dé àti ibi tó ń sọ̀rọ̀ lọ gbogbo ẹ̀ ló ti yé mi bọ́n mo fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò everybody need time títí ẹ̀ tó bá tó àkókò tiwa náà gbogbo nǹkan tó ń sọ yìí ló máa tó àwa náà lọ́wọ́. rẹmi lẹkùn lóòótọ́ gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò àmọ́ ìgbà wo gangan ni àkókò wo ni ọdún wo ni. babe very soon. láìpẹ́ láì jìnnà everything máa wà okay ẹ ṣóun fọ́ ni. kò rí bẹ́ẹ̀ <laughs> baby ìfọkànbalẹ̀ everything máa wà okay ẹ eh, wo àdúrà tó yẹ ká máa gbà ni pé tí gbogbo nǹkan bá ti dà tán tówó ti dé tí mọ́tò ti dé tílé ti dé ká má fi kankan nínú ara wa ṣàwátì. àmín oh mm-hmm. i promise to be fine. babe everything will be fine be happy. Hmm? i believe in god ọmọ kò máa rántí mi lọ́jọ́ kan. That's why I love you. Ìpínlẹ̀ Abáyé, <laughs> orí ló ní ẹni gbórí owó wáyé òdìdó kòló. mo sọ fún ẹ pé òun ti rárá ọ̀tọ̀ owó yẹn ò tí dandan o sọ́jà wèrè ni àìní rọ́bìsì wọlé lé ṣé mo ṣẹ̀ṣẹ̀ bá dìrì dàbí nàtẹ àìsàn ṣẹ́ kàkọ́ ni ṣé mo jẹ́ lórí náà ọ̀hún apàyà síbẹ̀ wàá jẹ́ kó mọ̀ pé àsìkò tí mo wà ní mo ń kọ́ra o. báwo ló gbà. aláì ìfọwọ́sọ tá a bẹ̀rẹ̀ nípa àwọn bọ́ọ̀lù rẹ̀ ó jẹ́ pé wàá pé wọ́n ti jó lóògùn ọ́ọ̀tì náà kò ti clear ara. bàbá in fact gbogbo ọdún mi gbọ́ wọ́n jẹ́ kó ní pé àwọn gẹ́gẹ́ ti ń ta gbogbo properties wọn sà. gbogbo fáìlì ìsìnlẹ̀ sí ó túmọ̀ sí pé àwọn gáàsì ẹ̀ ti ní problem. àwọn ọ̀dọ́ wọn ni owó kankan lọ́wọ́ sẹ́tìrì o tó bá wá yá wá ní èmi ògún ti bẹ̀rẹ̀ tó bá yá wọ́n sọ pé èmi ògún mò ń gbọ́dọ̀ nígboro sẹ́tìrì o mo gbé iṣẹ́ fún yín iṣẹ́ tó yẹ pé everything ti dán ẹ̀jẹ̀ gba owó mi mo tún lọ ìlọrùn débi pé fifty fifty mo ní ká ṣiṣẹ́ yìí ẹ gba owó ti èmi ẹ tún gbà tí ẹ̀jẹ̀ rẹ̀ láti sanwó tèmi fẹ́ mi tí n bá bẹ̀rẹ̀ tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ọlọ́run ọba ń gbọ́ ìyàwó àfojú sùkún wọn. aláyẹ má bínú bàbá ọ̀dà yín lèmi retí kí n gbọ́ bàbá ẹ̀ mọ̀ kí mi ò lọ skul mo mọ̀ a for apple mi ìdẹ̀ mọ̀ b for boy g for gun nǹkan ni mo mọ̀ bàbá ẹ kọ̀ fún mi ní ọ̀dà èmi kọlẹ̀ sí wọn bàbá. kí ló ń sọ lẹ́nu tí kò jù kí ló tún sọ lẹ́nu náà tó sọ fún mi ṣé ní láti sọ ẹ̀sìn ẹ̀ ó dàbí pé ẹ̀ mọ owó tí mo sọ ó dàbí pé ẹ̀ mọ owó tí mo sọ sá hundred million naira so ó yẹ kó lọ bẹ́ẹ̀ yà ó dàbí gbé ẹnu ló ṣe ń lọ ṣé ẹ gbẹgbẹ tó bá ti kan ojú ó máa kan inú tí ẹ bá gba owó ẹ jáde lásìkò tó wà ẹ ní pọ́ńtì bá ti wá gbé fún ẹ nísìnyí àbá àti give order ẹgbẹ́ mi kọ́ lẹ́kùn sí wọn kò bẹ̀ tàà gbé wọn lé bàbá. kò sí rẹ̀ aláì. bàbá dẹ́dọ̀ aláì wọ́n máa dé ibi sí. rẹ̀ ah! máa ń tajà epo. ló ń ṣẹlẹ̀ lójú mẹ́ta yìí náà. kẹ́ máa bá gbowó òkúta o. ó dàbí pé àwọn náà jọ máa ṣe kà fúnra wa ni àjọ máa ṣe kà fúnra wa sí because mi ò sẹ́nu kọ́ báyìí ọmọ tí wọ́n gbọ́ olówó ti máa ń lọ́jẹ́ tí wọ́n bá sábẹ́ tó lówó ẹ jẹ́ kí n rí iná. ta kò ní lè rọ́kọ̀ débẹ̀ ẹ sọ fàtúrẹ́ kábíyèsí nílé rẹ̀ lórúkọ junior kọ́lẹ́ẹ̀dì ló ń kí wẹ́rẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ìrọ̀lẹ́ báyìí owó tí mo ní tó bá ń bà mí ọlá tó máa sọ nílé ìròyìn kọ́míṣọ̀n rẹ̀jọ tó ń jìnnà náà kan tó ṣáájú kan wọ́n pátì gbà wọ́n mẹ́tíù kan ọ̀nà rẹ̀ ó kéré jọ̀la torí pé ó léwu o. owó. tó ti ń bẹ ọlọ́run fún àsìkò yẹn o tọ́lọ́run wá gbé kù ẹ báyìí tètè gbé owó yìí báyìí o tètè má sá lọ o ó yá gbé owó yìí gbé gbé fọlárìn fọlárìn má dá lóhùn ohun tí òun ṣe tẹ̀lé èèyàn kì í fi gbàgbọ́ fà o fọlárìn ṣé òun ní wípé owó tó fẹ́ gbé o mọ bí ó ṣe débẹ̀ ẹ́. Eh? nǹkan ò ní wípé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lé ẹ̀gbin o Fọlárìn má gbé o má gbé o èmi ni kò gbọ́ o Fọlárìn opportunity come but once opportunity lè lè tó ní yìí o ìwọ dẹ̀ ló ní kó fẹ́ kọ́lé o fẹ́ ralẹ̀ o fẹ́ ra mọ́tò o fẹ́ máa ju aṣọ tó ń rìn o fẹ́ máa ṣe bó ṣe rìn láwùjọ àwọn èèyàn ńláńlá àtìkù àti gbé nǹkan gẹ́gẹ́ ṣe ìwọ náà dé nílé ayé o fẹ́ dolówó o fẹ́ dọlọ́lá Fọlárìn gbé owó yìí o tó o bá gbé owó yìí ìjẹ́jọ́ wo lo mọ̀ ní wípé o máa tún pàdé opportunity wọn nílé ayé wọ́n ní wípé orí ló gbé ni pàdé aláwo re orí ló gbé ẹ pàdé owó ilé ni yìí o wọ́n dẹ̀ ní àpèmọ́ra là ń pè tèmi dire owó ìdí titi ẹ̀ lé ní Fọlárìn bóyá máa gbé lọ má bẹ̀yìn wo má gbé lọ má gbé lọ. Fọlárìn Fọlárìn Fọlárìn mo sọ fún ẹ má gbé owó yìí o owó tó ń ṣe titi ẹ má gbé o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ má gbé o má gbé o má gbé o mi ò ní sọ̀rọ̀ fún ẹ kó má rí bẹ́ẹ̀ o mi ò dẹ̀ ní sí níbi ìbàjẹ́ pẹ̀lú ẹ fọlárin ti tèmi ni kò gbọ́ o ti tèmi ni kò ṣe o má gbé o fọlárin fọlárin má gbé o má gbé o tèmi ni kò gbọ́ o ìjẹ́dá kan wà láyé tí kò láì kò wo àpòmọ́ra là ń pè tèmi dire ó yá gbé owó yìí kó tètè sá àwọn èyí kò yẹ a ní láti pẹ́ lọ́lọ́run bíi ti ọ̀kọ́sọ̀ ọkùnrin káyọ̀jú kọrí wa mádàgbà wa. kúròbẹ̀ street. yeyeyeye ọṣẹ ọṣẹ ọṣẹ ló ṣẹlẹ̀ ní ìrántí láti ti wọ́dúróbù mi ò ti wọ́dúróbù. ìwé rí kí ló ṣe yìí náà kò ṣe ní rántí ó dẹ̀ pé wọ́n wọ́n wà ní bá clean room wa ó dẹ̀ ọmọ túlẹ̀ kiri ni ó ah, tún lẹ̀ mí lọ ah. ẹ ká padà ẹ ká padà ẹ ká padà sílẹ̀. Ah. Thank you. jẹ́ ń retí ẹlẹ́yà mi yóò wọ́n retí ẹlẹ́yà mi lójoojúmọ́ bí mo jẹ pẹ́ ló yẹ kán ti fún mi ní three star ó yẹ kí ti gba three stars àpá mi kí ti máa ga sókè máa zẹ̀ kiri gbòòrò. wá sílẹ̀kùn náà ṣé yẹ kí n tún sọ fún ẹ kó tó wá sílẹ̀kùn yìí. kí ni gbogbo wèrè tó ṣe sílẹ̀kùn fún mi jọ jẹ́ ọmọ bá o ìwọ ọmọ orí ẹ tó ń bọ̀ nísìnyí bó ṣe ń bọ̀ oní mi kọ́mídẹ́ rẹ̀ gbé báàgì ọwọ́ wọ̀ ń gbé bọ̀ bí wọ́n fẹ́ gbé jáde àbí. ṣé wèrè ni ẹ nì ṣé wèrè ni ẹ nì ṣé ni mo ti ń gbé báàgì jáde inú ilé ni ẹ àbí ò lọ máa query life mi ni kí ni problem ẹ. sílẹ̀kùn fún mi jẹ́ máa bá tèmi lọ kí ló ṣí ẹ. ìkan tó wà ní báàgì ẹ o lè mi fẹ́ rí kí wọ́n tó jáde bí sọ́mu kò yẹn tí jẹ́ kí wọ́n nǹkan tó wà ń bẹ̀ ń fẹ́ respect ẹ. ìwọ ló máa béèrè nǹkan tó wà nínú báàgì ọwọ́ tèmi iṣẹ́ tí mò ń ṣe papọ̀ mọ́ tiẹ̀ ni ó fẹ́ ń gbá etí ẹ̀ ni ó yá sílẹ̀kùn yẹn jẹ́ máa bá tèmi lọ. Ah! kì í lè ṣe bí o kì í ṣe bí o ọlá tó tẹ̀ jẹ́ pé mo rí sọ́ra o ní pé mi ò ní ìsájọ́ torí pé wọ́n ìwọ̀ wú o fẹ́ kan láyé kó lẹ̀ lẹ́rán lára olómi lára ìwọ wọn ìwọ fẹ́ máa lo àbántẹ́jẹ̀ lèmi lórí ìwọ fẹ́ lómi lẹ́nu bí ah, wọ́n ò dé mọ̀ pé mi lẹ́ni sí ẹ̀sán olùkọ́ fẹ́ ni yóò bóyá tóbi tó bẹ́ẹ̀ bí pé ìṣòtóbi tó yìí gbogbo àwọn èèyàn tó ń gbẹ́nu bí ẹ̀mí wọn wọ́n mi lọ́wọ́ ó yà kò dẹ̀ da fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn tèmi wà lọ́wọ́ ẹni olórí burúkú ni ẹni ó yà yẹn. ọbẹ̀ mo mọ̀ kó yẹn. mo lápá o lápá mo mọ̀. olórí burúkú ni ẹni kó sípò omi jọ. oníranù olóyè ó fẹ́ lù mí pa. torí tí a máa lọ máa jí ìmọ̀ lọ máa gbẹ́rì. ìjẹ̀kú jẹ́ bíẹ́ o kì í jẹ́ bíẹ́ jọ́tà sọ pé ó ní tèmi kan tí ẹ̀ burú ni jọ́tà pé ó ní tèmi kan tí ẹ̀ burú ni wájú tàbí ni màá jókòó sí látàtà rọ̀ tà lè má fi lẹ̀. aṣọ ọkọ lọ́ni mo wọ ọmọ mi ìfẹ́ mọ̀ wọn jẹ́ jẹ́ lọ́rùn mi rí o ọjọ́ kan bọ́ ọ̀tọ̀ lọ́rùn máa jẹ́ aṣọ ọrùn mi yìí. mo sọ bẹ́ẹ̀ náà aládé ń fún mi ní ojú ìwọ nìkan ni ẹrù wà gbẹrù lọ́sẹ̀ wà gbé lálẹ́ wà gbà máa gbé lẹ́rù tàìmù wà ń wẹ̀ mí tó gbé mi ìtàlẹ̀ yẹ ọlọ́run jọ bá mi bàbá Rẹ̀mí. Ah. ṣé wọn yìí ti bọ́ta nínú ilé tí ò dàgbà mi. olúwa Rẹ̀mí lẹ́kún. Rẹ̀mí. ọmọ lóhùn kan kó dẹ̀ dáhùn. Rẹ̀mí lẹ́kún o. Ẹ gbà mí jẹ́ kí rẹ̀mí ó jáde nínú ilé kó mọ̀ dàgbére sí i. kò burú. Ah, kí ló dé? rẹ̀mí lẹ́kún ṣé pé o wà nínú ilé tí mo ṣe ń pariwo ẹ̀tọ́ yìí. mo ń sùn ní kí lẹ fẹ́. Ah, ah. irú òun wo ló wá sùn tó tó báyìí. ìyá ọkọ mi. kí lẹ fẹ́. irọ́ mo ti ẹ̀fẹ́ bí ẹ náà ni ìgbà wo ló gbúrò Fọlá gbẹ̀yìn. Fọlá ẹ wá jókòó ẹ wá jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó mami. àdégbà wo ló gbúrò Fọlá gbẹ̀yìn. Fọlá Fọlá a ṣe mm. sọ̀rọ̀ lánàá. ẹ sọ̀rọ̀ lánàá. bẹ́ẹ̀ ni. Ah. ṣé kò sẹ̀ sọ fún ẹ yín pé wàhálà kankan wà. wàhálà. rárá màá mi kò sí nǹkan kan. kò sọ fún ẹ pé ṣòro kankan bẹ. rárá o. Ah. màmí kí ló ṣẹlẹ̀. Ah. kò sí náà àpẹẹrẹ tí mo kàn án mo kàn rí iná àmọ́ kò ní sí nǹkan kan àmín òòrè àti wọ́ àti fọlá nǹkan ò ní ṣe yín àmín lágbára ọlọ́run ẹ ní kábàámọ̀ àmín ẹ ní dáwọ́lé tí ò ní níyànjú o àmín ní agbára ọlọ́run àbọ̀ ọlọ́run adájú lórí ẹ̀yin méjèèjì àmín kò jù bẹ́ẹ̀ náà lọ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ màmí àbí kí n pè é pé kó wà ní. irọ́ irọ́ irọ́ ìwọ̀nba àdúrà tí mo ṣe yìí náà ó ti lọ bá òun náà bí tó wà lọ afẹ́fẹ́ ti gbé dọ́dọ̀ kò ní sí wàhálà kò ní rí dààmú kò ní rí pọ́njú. ǹjẹ́ ti jẹun. mi ì tí ì jẹun o mi ì tí ì jẹun àmọ́ kọ́kọ́ fún mi lómi náà. yà mú mi yà mú mi pẹ̀lẹ́. kò ní sí ṣòro kò ní sí ṣòro. down. àwọn ọ̀gá tẹ́yìn ìbéèrè òde wá sílé o mọ́tò kọ́kọ́ ilé. kẹrin mọ́tò tẹ́yìn wo ìyá ọ̀gá alex lónìí ìyẹn dúdú tẹ́yìn wò ń bí kẹrin dúdú eléyìí náà ọ̀gá aṣọlá lónìí ṣé wàá rí ọ̀gá báyìí ọ̀gá bàjí gọ́gọ́gọ́ mọ́tò ẹ̀rọ ni wàá gbé jáde gbogbo ẹ̀nu ní gbogbo ẹ̀nu gbogbo wọn wà. ọ̀gbẹ́ni dákẹ́ sí ọkọ̀ tó ń bi ẹni yẹn ni. Mr. Man nǹkan tó bá ń rìn ẹni kò jẹ́ o àwọn tó ń sọ mi wọ́n ń wo fóònù mi nírà àbí náà mo tún wá wá wọ́n tún wá kọ́ ìwọ nírọ́ pé kó sọ fẹ́mi pé àwọn ò sí nílé. Ah, tí máa fi sọ̀rọ̀ tán o gbọ́dọ̀ sọ ha. wá bá mi jíṣẹ́ fún wọn wípé tí Ṣàngó bá ti ń paraba tó bá ń fa ìrókòyà bíi ti gíláàsì mi kọ́ o jẹ́ ká mọ̀ pé èmi Ògún ni wọ́n wá ń wálé yìí ẹnikẹ́ni ò lè gbọ́dọ̀ jẹ Ògún lọ́wọ́ bá mi jẹ́sẹ̀ yẹn fún wọn pé tí mo bá fi máa délé tí mi ò bá rí miss call lórí aago mi àbí kán pè mí padà wàá rí mi ò ríran ọyẹ sọ fún wọn bẹ́ẹ̀ pé tọ́hàn bá fún mi ní ẹ̀tọ́ nǹkan tó dà wá pọ̀ wàá rí mi wò ẹ já máa lọ. obìnrin sáré wọlá wọ́n sọ pé owó ṣe kókó wọ́n ní bówó bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dábàá torí bọ́lọ́wọ́ sọ̀rọ̀ láwùjọ wọ́n ṣe yẹ ṣàyẹ̀sà fún ṣùgbọ́n bí tálíkà sọ̀rọ̀ láwùjọ wọ́n á sọ wípé kò gbẹ́nu dákẹ́. Hey,

ìsàwọ̀ wọ̀jọ̀wọ̀jọ̀ sáwọ́ lọ sílùú tẹ̀mọ́rì ìsìnkan yá mi rù nílọ nílọ nílọ nílọ òun ló sáwọ́ lọ sílùú pàtẹ́fù ó ní bá fún kékeré ẹlẹ́yẹ hmm. ẹyẹ ní í ṣe àgbàlagbà ẹlẹ́yẹ ẹyẹ ní í ṣe àgbọ̀dọ̀ olókùnrin ẹyẹ kan lórí ìtẹ́ ó ní dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ àjànkóró ó ní dùgbẹ̀dùgbẹ̀ àjànkóró dùgbẹ̀dùgbẹ̀ àjànkóró dùgbẹ̀dùgbẹ̀ ọyọ ẹjẹ wọ̀nyí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹgbẹ wọ̀nyí òkè ẹgbẹ wọ̀nyí ó gbè. ológì magada mágàjà wọ́n bá sì ń wá ayé bẹ́ẹ̀ ọrụ ọmọ wèrú ọ̀run ológì ní jọ́ kìíní ẹ̀nà ọyẹ wa wò wọ́n sówó ẹ wò wọ́n síre ẹ wò ẹ wí o ìgbà dé ni ìgbà dé ni agbede méjì ayé òun ọ̀run ibẹ̀ nígbà náà ti wá bá ṣe pé ní ti tá a bá sì sọ̀rọ̀ funfun ní ti funfun wọn ọ̀rẹ́ yẹkẹyẹ dá lè fi wélé kẹlẹ̀kẹ́ kí jàpá má já sùn fógún ọdún kọ́ mọ̀ fi kankan kan nu fọ́gbọ̀n oṣù ìrìn fàájì dárí wọn lè wọ ẹlẹ́sẹ̀ jàpá ẹ̀yìn jàpá nìkan ní bàbà tó rí gbàngbàngbàngbò ah, mo lórí gbàngbàngbàngbò èmi lúgbúlúgbò ọjọ́ ọlọ́mọ sọ bẹ́ẹ̀ ó rí gbàngbàngbàngbò ọyẹ mi alẹ̀ ẹ̀mí wálẹ̀ ẹ wo mi wọn fẹ́ ká tẹ́tí ká fi gbéyàwó ọ̀rọ̀ tí a mọ̀ pé tinú lẹ́jọ́ ń lò ìgbà jẹ́ ní bẹ́ẹ̀ lọ́wọ́ yìí yìí àgbẹ̀dẹ méjì àyẹ́ òun ọ̀run ibẹ̀ làwọn ẹlẹ́jẹ̀ ti gbé fún mi wọ́n sì ní pé kí n gbé fún yín kí n ṣe yín lóore àmọ́ ní kìlọ̀ ìgbádà kò gbọ́dọ̀ kú ojú mi ò sì tún gbọ́dọ̀ rí kí n mọ mi orogodo ayé ọwọ́ tí ó nǹkan tó sì burú jù kí kó ìyá rẹ̀ lọ sọ́rọ̀ ara kejì o ẹni tó sì dá tẹnu ò ní kọlù yín tọ́ bá ń jẹ lógúnlógún tó ń yìí ayé ò ní gbèrú mi látẹ̀yìn àmọ́ ṣé ẹ mọ̀ pé kókókó là ń rọ́fà kí ni mo nígbà yìí ọ̀gbọ́dọ̀ sí. lẹ́yìn inú nǹkan kò gbọ́dọ̀ kú ọ̀nà kàtà mi dẹ́ ẹ bá wà ẹnì kìíní kan owó ni èmi ní wúlúwúlú ọlọmọ ẹ̀gbọ́n náà ṣé láti gbọ́ tí mo ti ń gbógun yín sí òkú náà mo sàfún yín lóògùn kọ́ mọ́ jẹ̀rí ẹ sì mọ̀ pé lúbúlúbú ti ń bẹ lójú ọlọ láti gidigidigidigidi ẹ̀rín mi kàkiri rúburúbu tí ń bẹ lójú ọlọ níbi ọba kùdé gangan bẹ ni wọ́n ń pè lóògùn kì í sì jẹ bá ti fẹ́ ní tí wọ́n sọ fún yín lélẹ́yìí bẹ́ẹ̀ bá ti jẹ yín ẹ mọ́ dé èpo rẹ̀ nu o. ṣúgà ṣúgà ibo ni fọlá wà. fọlá fọlá fọlá o sọ mu lọ́lọ́run màmú lásìlá sí. mo sọ fún àmúlò máa padà tẹ ẹ ìfọlá máa ti o ti jáde kúrò lé o o ti já o ti lọ síta o lọ síta. tó gbé ní bàjá ni. gbogbo báàgì o ghana must go lùgbé. ṣúgà ìgbà tí Fọlá ń jáde ṣó gbé báàgì dání àbí kò gbé báàgì dání. ìkọ̀tí mò ń sọ gọ́gọ́ bí kò yẹ ni o kò gbé báàgì canasmall kò tuntun ló gbé. ṣúgà ṣúgà wojú mi mi ò sí ní mùdúrẹ́rẹ́ o wọ́n béèrè pé ṣé gbà tó ń jáde lọ ṣó gbé báàgì dání orí kò gbé báàgì dání ghana must ló gbé dání eh. kí ni yàtọ̀ what is different eh, o ti yà wẹrẹ ní. ẹ má bínú ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ṣúgà tá a bá jáde síta tá a bá wà fún látà àbá ojú mi kò ti pa ẹ́. mọ́lákùnrin obìnrin wà á iyọ̀ open the gate. wọ́n sọ pé owó ṣe kókó wọ́n ní bówó bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dàbá torí bọ́lọ́wọ́ sọ̀rọ̀ láwùjọ wọ́n ṣe yẹ ṣàyẹ̀sà fún ṣùgbọ́n bí tálíkà sọ̀rọ̀ láwùjọ o wọ́n á sọ wípé kò gbẹ́nu dákẹ́ owó owó kan pa ajé o ajé o kúkú lù sọ. sọ́lé o mi rí mi da gàrí nù o ṣe kó wálẹ̀ ṣe kó wálẹ̀ ṣe ń padà lọ. Ah, ṣebí ni ọ̀rẹ́ Fọlá. bẹ́ẹ̀ni àwa ni. very good ẹ wọlé bá a pè jáde sọ pé àwọn ìbò tó máa ń bá ṣiṣẹ́ wọn ń béèrè ẹ. Eh, but àtàrà ló ti jáde eh. ọ̀dọ̀ yín lè sọ pé òun lọ. àwa ti délé wa ò bá a ah, ah, that is why ìtàfin bọ̀ lọ́dọ̀ yín bí pé ó máa wà á lé pé ká wá bá a oh my god ó dẹ̀ níṣẹ́ kan tó fẹ́ bá wa ṣe ni o tó wà very important láti ṣe. ó dẹ̀ lè jẹ́ iṣẹ́ tó máa yọ owó báyìí o èèbù eh, wa lò lọ. ó máa yọ owó but ṣé ẹ̀yin ò tún ní àìdíà ibi tó máa ń lọ bóyá ibi tó máa ń ṣeré sí tí ò bá sí mm. lọ́dọ̀ wa tó lè wà. ẹ sà tó bá fi lè dágbére fáwọn apò òun kúrò nílé yìí ọ̀dọ̀ yín náà ló máa ń dágbére fún apò òun lọ. nìkan. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ yín nìkan ló máa lọ kálẹ̀ lẹ́yìn ní nísìn tí ò bá tẹ̀lé bọ́dà Kábírù lọ sí lọ ṣe lébọ̀ ó máa wà níbí. ẹ̀gbìn ò sí problem ṣé wọ́n tún máa ṣẹlẹ̀ but fọlọ́ọ̀sì lẹ́sìn ṣáwọn lè lè bá a ṣiṣẹ́ yẹn. ẹ ṣà ìṣèbíṣẹ́ tó máa yọ owó ni èmi á ṣe ẹ jẹ́ kó òun dúró ẹ máa ṣe àmì. tó fọ́ ni àwọn òun gbéṣẹ́ fún yàn kó má rọ wa lára ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni iṣẹ́ tá a fẹ́ gbé fún yín tó má padà rí wọn ṣe mọ̀ ah. because ẹ máa change. ẹ máa fresh mo fẹ́ rí ọwọ́ yín inú ayé mi mo fẹ́ rí ọwọ́ yín inú ayé wa as in ẹ máa ti put on weight dáadáa ibi àti yọ ibi àti yọ mm. everything àti fresh ẹ mm. wo ṣẹfẹ gbọ́ máa gbé yín débẹ̀ tẹ bá dẹ̀ wá gbé wa débẹ̀ i promise yẹn àní babẹ̀ jẹ́. ìwọ fífún náà ẹ kọ́ntínú ẹ jẹ́ kó ń mu gàrí tẹ́mi bá ti rí iṣẹ́ mi ń jẹun èmi á jẹ tọ́kì lọ́dọ̀ yìí. tẹ́ ẹ bá tiẹ̀ lè mú oúnjẹ wá a lè fún yín oúnjẹ tó bá dé. èmi á jẹun lọ́dọ̀ yìí ìwọ mu gàrí mu gàrí. kò sí wàhálà ẹja màlọ ẹja màlọ. wọ́n máa láìkì oúnjẹ. ó wà ó tẹ̀ ó rí pé ó standard ó strong. No, sorry, boss lágbára ẹ bá mo bá ń ṣeré ẹ dá mi lò. àtúpadà jayẹ mo jẹ ìyàwó tèka láìṣe mi ní ma ẹsà ìṣòrí burúkú ṣẹrí tó tọ ilé ló ti kúrò láàárọ̀ ìsà kó sọ o fẹ́ sọ̀rọ̀ rà mo ń gbọ́ ẹ. Obi ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ bàtà wá sílé yín táwa kò yín àbí mo sọ wọn fún yín mo ní pé ibi tí n bá ba yín dé máa rọwọ́ mi lára yín ṣọ́tí rọwọ́ mi lára yín àbọ̀tì rẹ̀ ṣẹ́tí rántí ẹlẹ́ẹ̀kejì mo ní màá gbé yín débẹ̀ ṣé mi gbé yín débẹ̀ báyìí. ẹ sà ẹ dá wa padà tí má dá yín padà ẹ̀ ní délé pé ah, ah, ah. àbọ̀lẹ̀ máa délé ó rà pé ti ya wèrè ẹ mọ́kọ́ tẹ̀ ṣe àbí ọ̀sà kiri dẹ̀ ibẹ̀ ló máa kú sí. àmì orí tí mo fi ń wọ̀ kí pa ẹ́. ṣé ẹ ní àìdíà ṣẹmọgíráfì tí nǹkan tó rẹ̀ ń ṣe ọ̀rẹ́ yín kó owó tí èmi àti àwọn ọ̀gbẹ́ mi ti ń ṣiṣẹ́ fún láti àárọ̀ ọjọ́ ayé wa. they disappear. Ah. ẹ ṣe ha. Ah tẹ́ ẹ bá sọ bí tọrọ ẹ̀yin wà fún mi bẹ́ẹ̀ ṣe máa ṣe àádọ́rùn ni. ọ̀hún ẹ̀ máa jẹ́ ṣe àtúntò ètò tó lọ lọ́wọ́ àárọ̀ ìwọ kúrò lé ìlú mọ̀bí tó gbà lọ. ṣe fẹ́ gbọ́ tèmi ẹ mọ̀bí tó gbà lọ ó ti kúrò lé ara ẹ ẹ sọ fún mi ẹ wò mí kí n wò yín láàrin ìmọ̀ àti yín ọ̀dọ̀ fámìlì ẹ̀ wò mọ́. ẹ wo èmi ẹ sá èmi mọ̀ mọ́bí kan mo wù. o ò fẹ́ kó sọ fún mi. bọ̀bọ̀ tó bá ń gbọ́ sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ sí mo ń gbọ́ ẹ. ayé sọ̀rọ̀ máa sọ ẹ mo mọ̀ sí ọ̀yọ́ ṣe rí ọ̀yọ́ yẹn ó ti lọ bẹ́lẹ̀ méjì lójú mi ẹ tó lọ sọyọ tó ó dẹ̀ máa sọ mọ́rọ̀ pé ibẹ̀ làwọn parent òun ti wà ẹ ẹ sà èmi àti ò lọ síbẹ̀. now listen to me. màá mú sọ pé òun náà yìí But tell me, ibo ni a lè trace Fọlá Ah, ah wàhálà ẹ sà ẹ sà ah, jọ tó rọ lọ mo ná sà ẹ máa kó wa lọ police station ẹ jọ tó rọ lọ ẹ jọ tó rọ lọ. ó dà kó ya wèrè sọ́sọ́ fẹ́ pé nínú ilé wa ń lọ àyè kò sí sẹ́ẹ̀lì mẹ́rin. Ah, kò tẹ́ kí ṣe sẹ́ẹ̀lì gan àpọ́nlé ní sẹ́ẹ̀ túbú wà ń bẹ̀ ó dà gbọ́ ti ya wèrè ẹ pẹ́ túbú. ṣé ẹ gbọ́ ọkọ̀ tó ń sọ ṣé ya wèrè ni. torí pé léyìí kò fẹ́ sóòótọ́. báwa mẹ́ta ṣe wà yìí a mọ inú ara wa a mọ tàlẹ̀ wára wa sí a mọ fámìlì ara wa ẹ̀yin mẹ́ta àtàpá àti bíbà yìí sìn ẹ̀ mọ́nú ara yín ok sọ fún mi ẹ̀ tẹ̀lé lọ sọ́yọ̀ rí ẹ̀ tẹ̀lé lọ sílé ọdún rí ilé ọdún eégún ẹ̀ tẹ̀lé lọ ọdún agẹmọ ẹ̀ tẹ̀lé lọ muslim ni wọ. muslim ni wà ṣe ni wà. ń gbọ́. ẹni eré ìtẹ̀sọ yẹn ẹ̀gbọ́n àgbà lẹ́yìn ẹ̀yin máa rò báyìí àwọn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn. ṣe fẹ́ gbọ́ guys ó dàbí wọn pípé yóò fẹ́ jáwọ́. Ah ọ̀ fẹ́ jẹ́wọ́ o wo mo fẹ́ lọ mú bọ̀ mi wá right now tí n bá dẹ̀ tí mú bọ̀ mi dé mi kì í yọ̀ bọ̀ mi kì í má fi pààyàn má pààyàn má yín ipa ti ṣe sọ yẹn. ẹ jẹ́ kẹ́mi lọ ẹ jẹ́ kẹ́mi jáde ẹ jẹ́ kẹ́mi lọ sọ kí ló sọ. láì mọ̀ bọ́lá yóò ti rí ẹ̀dá kan ń tiraka ṣùgbọ́n alárùn lólùbùkún ni. Rẹ̀mí Rẹ̀mí Grandma Rẹ̀mí lẹ́kùn Rẹ̀mí lẹ́kùn Grandma kí ló ṣe yìí Grandma ìkọ̀rọ̀ Grandma Rẹ̀mí. Ẹ̀rọ Grandma omi mọ̀ kú ṣe ṣe kí ọmọ ṣe ṣe grandma kí ló ṣe yín grandma kí ni mi ò rí fọlá mi ò rí fọlá mo ti wá fọlá káàkiri mi ò rí. owó tó bèrè náà mú mi wá mi ò lówó kọ̀ọ̀kan grandma oògùn grandma ti tán owó tá a máa fi rògùn náà ni wá ká ṣe grandma ẹ ti ẹ dá mi lóhùn grandma ẹ dá mi lóhùn ẹ̀rù ń bẹ̀ mí o bá mi gbé wò bá mi gbé wò grandma ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jókòó. ìrò kọ́ọ̀pù yín. sọ́ọ̀rì madam mo ní láti bè lọ́wọ́ yín. sísí mi ṣe ṣọ́ọ̀pù ẹ máa ń lo oògùn grandma fún wọn time to time. Ah, a máa ń fún wọn mo máa ń fún wọn àbí. Eh, even gan-an tó wọn ò bá sílé tí bá wà pẹ̀lú grandma èmi máa ń fún wọn fúnra mi. torí condition tí grandma wà yóò wà critical gan-an. ẹ eh, critical. a dẹ̀ need láti carry out surgery from grandma with immediate effects. Mm -hmm. Ah so nísìnyí ẹ máa ní láti lọ wá three fifty thousand wá ká carry out operation yẹn. three fifty thousand <laughs> three hundred and fifty thousand ah ó pọ̀ ó pọ̀ three hundred and fifty thousand ah wàláì mi ò lè rí ọlọ́run ọlọ́run kò lè rí mi ò lè rí ẹ wò ó mú ìwà yìí. Um, three three thousand five hundred three thousand five hundred ah, ní òní bí mo ṣe wà ṣe rí lẹ́yìn mi àti ìyá àgbà kò séèyàn kókò mọ́ ẹjọ́ ẹ ṣàánú mi. madam kò tó yẹ kò tó yẹ ẹjọ́ ẹ jókòó náà ẹ jókòó máa mi kọ́ ẹ jókòó three hundred and fifty thousand. madam ẹ jókòó ṣé mo pé bẹ ṣe gbé wọn débi báyìí ó yẹ kí n gbowó deposit lọ́wọ́ yín mo tó dé bí mo ṣe rí yín ni mo ṣe wò pókè let me attend to her but situation ti grandma wà ń sìn yìí a ní láti ṣe operation yẹn kíákíá so that can lè save life. alóde ìṣàwọn wa ètò kò sówó lọ́wọ́ wa. Eh, three fifty thousand. la fi ṣe báyìí. Eh, oh, eh, ok ok three hundred and fifty thousand. bọ́lá ní báyìí. three hundred and fifty thousand. ẹni gbórí ọlá wáyé ó di dandan kó lọ́lá. ọ̀hún bá a ẹjọ fọlání àti àwọn ọ̀rẹ́ mi. Ah. mi ò tí rí kankan nu wọn lé mi mi èrò kan wà ràn mí. ẹ ṣe. ṣé kò. ẹ ṣe gan. ok ẹ ẹ̀dá kan ń sáré. fọlání wá eh, ti gbàgbé títí títí kò lọ. láì mọ bọ́lá yóò ti rí ẹ̀dá kan ń tiraka ṣùgbọ́n ọlọ́run lolùbùkún ni. ẹ wo kìíní nílò ni abáàmì ló mọ bá bá yín sọ̀rọ̀ tẹ́mi gbọ́ mo nípa kankan gbọ́dọ̀ gbàká egungun òsì gbọ́dọ̀ jẹ wọ́wọ́ tòmọlò tọ́ba tọwọ́ mọdún èkó àga àṣàṣì ayé ló mú un àbí wọn kì í lọ bẹ́ẹ̀ ọ̀dà gbé ẹ̀ mọ̀rọ̀ tẹ́ ẹ dá àbí kí ni tẹ́ sọ láìka ní. bàbá wọn tó ṣẹlẹ̀ ni wípé a gbàgbé láti ti ibi ta fi pamọ́ sí so gbàyí táwọn fi padà sílé àbá ń bẹ̀ mọ́ lọ́wọ́ lọ bá security guard bẹ̀rẹ̀ pé ibo ni ó wà ló bá ní ọmọ tó máa ránṣẹ́ ló ló pè jáde. ẹ bá kiri ń bẹ̀ mọ́ ẹ bá gbá jẹ́ ń bẹ̀ mọ́ ẹ sì sọ̀rọ̀ yìí jáde ó sì jáde lẹ́nu yín ọ̀rọ̀ náà sì rún ẹ wọ bí ṣé ẹ rántí pé mo kìlọ̀ fún yín dọ́kì ní àná fẹ́ gbá yìí ọ̀gbọ̀dọ̀ kú ò yín àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ rí ọkọ̀ ọ̀gbọ̀dọ̀ jọkà tẹ́ ẹ bá ti rí ọkà nínú ọkà á jẹ́ pé ọkà ti jẹ nǹkan tó jọkà nǹkan ó ṣe. àmì ẹ̀yin àgbà lè máa sọ wípé ẹni tó bá mọ àti wáyé olúùrọ̀ ọ̀hún olóò ló máa mọ àti gbẹ that is why ta fi sáwá bá yín ẹ wá wà kéré sí yín gan ẹ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ọmọdé ló ń ṣe wá kẹdẹ máa wò láàrin àwa àti yín bí last week láti ṣe nǹkan ètùtù ètùtù dé gbà bá àjà báyìí tẹ́lẹ̀ ẹ máa yọ̀ ọmọ wa ni ojú yín ti lè. Ah, ìyá ọmọ ìjẹ̀yìn ọmọdé yìí o ọlọ́mọ mọ̀ jẹ́ sòfò dára àbí kí ni. ẹ má ṣe bí tẹ́ wáyé ni má ṣe kẹ́tù tí sara wa ni. bí bá ní wọn ṣe pé ìpè padà sẹ́ra rẹ̀ náà ni. ìpè tó ṣe náà fèsì mi ọwọ́ fèsì báyìí. báyìí wọ́n pé pé pé Alex Alex Alex Alex bàbá kò lọ ẹ mo fọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ẹ ṣe ní ìdíje ọmọ kí ló sọ báyìí kí ló jẹ́ kí sọ̀rọ̀ jẹ́ kí sọ̀rọ̀ jẹ́ kí sọ̀rọ̀ jàre ẹ kí sọ̀rọ̀. bàbá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ ọbẹ ti gọmọ lọ́wọ́ ọmọdé ti sọfẹ sílẹ̀ ọbẹ ti ṣe nǹkan tó máa ṣe àgbàlagbà ọlẹkẹ wà lọjà kó lè wọ ọmọdé wọn bàbá ìṣàánú wa kí la lè ṣe ṣé níbi tó mú yẹn wà ẹ kò bá wa mú òun lágbára ó trust bàbá bàbá is powerful ibi tẹ wọ yẹn ẹ kò lè bá gbé jáde koko kí èmi mú àbí kókó ṣẹlẹ̀ ọkọ̀ máa rìn pàdé bá wa àbí káwa lọ bá àbí kẹ́kọ̀ọ́ gbé jáde nínú irú ògiri kẹ́kọ̀ọ́ pé káwọn wọnú fíìmù mi ṣe rí ibi tí mo fẹ́ lọ gọ́gọ́gọ́gọ́gọ́ ibẹ̀ ti lọ yẹn mhm. mo máa tún padà ya ibẹ̀ náà ni ṣe rí àwọn kí n tẹ máa ń pè yẹn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mú eh, àbámú eh, àwọn ọ̀fọ̀ yẹn ń lè pè ni. bàbá ẹ wò ẹ gbà kẹkọọ jìbù rẹ lásán. ẹ wo bí sáré gbogbo tẹ sọ látàárọ̀ mò ń wò yín níran mò ń wo bí jẹ lára yín ni abẹ́rẹ́ sọnù ẹni kálọ̀ rẹ gbèsè kó idó sọnù lọ́wọ́ yín ó ti dèpè lọ ní tí mo sọ lọ gbọ́ o sáré ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ fura sọ̀rọ̀ yín tí wẹ́rì ọ̀bá máa bá yín gbélé ajẹ́pẹ́ ti bá wèrè lájọṣepọ̀ ó dà pé ẹ mọ nǹkan tó sọnù lọ́wọ́ yín igbá jẹ́mọ̀ ni àhámọ́ yín sì ti rìn mí nígbà kiri ẹ bà mí àti ìgbésùn wọ̀nyí níbi tá a máa rìn yín gàgé ẹ mọ̀ kankan kí lọ́nà àbáyọ kankan. sẹ́ẹ̀rì ọ̀nà àbáyọ kan tó bẹ́ẹ̀ dẹ̀rọ̀ yín mẹ́tẹ̀ẹ̀ta òun ni gbẹ́gẹ́ lọ rẹ̀ wá ọ̀nà tí gbajẹ́ ó sì padà sínú ilé yín bí bẹ́ẹ̀ kọ́ ẹ rí bébà pọ̀fupọ̀fù lẹ̀ báyìí yóò sì mọ ọjọ́ dẹ́gbẹ̀rẹ̀ àbí wọn kìlọ̀ fún yín kí n tó gbégbá dé ilé yín lọ́wọ́ bójú mi ò gbọdọ̀ rí láyé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá lọ rèé gọra yín ẹ̀yin gọra yín ọ̀dà ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni ṣé ẹni tí ìyá máa ń parí nǹkan ti jẹ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ló kù tí ọ̀nà ọ̀gbọ́n èmi lúkúlúkú ojú ọlọ́mọ sọ bẹ́ẹ̀. àwọn náà rí i tí ìyá máa kọ yẹ kí n gbẹnu yín sọ̀rọ̀ ẹ ẹ bá mi ẹ rí yẹn. kó o rí mi sọ́ọ́rí kí ní tọ́ mi ti máa bẹ́ẹ̀ bá wá gbá wá sọ̀rọ̀ láì rí gbáyé ọjà jáde kó nù ú lé ẹ jáde. nẹ̀sà fún wọn kí wọ́n máa ṣe. ṣíkà kú sí bàbá lọ́hùn níjà lọ́wọ́ ẹ ẹ kọ́ bàbá aláti bá ti bẹ̀ wọ́n mọ́. bàbá ẹ sọ fún mi ó ní ká jáde kó wá nígbà kan ìkó ṣe yín o. When you love someone. ìdájọ́ mi nìyí ìwà arákùnrin bọ́ládé ajíṣafẹ́ ilé ẹjọ́ yìí fi ẹ́ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. jẹ́ kí n sáré gbé ẹ débẹ̀. sórí nínú ayé tá a wà yìí ọmọ má gbà fún wọn o èèyàn tó bá kálá tó dájú ni wọ́n máa ń respect ibi tó bá ti gbọ́gbà yín gbogbogbò síbẹ̀ ibi tó bá ti dún kòkòkò jẹ́ kó yín wọ́n pẹ́ kakaka enjoy. sinimá tuntun ẹ sọ soldier of justice ìdájọ́ ọwọ́ tó le koko tit for that fire for fire ẹ wo sinimá ìkọjá àfẹnuro yẹn jẹ blockbuster ni tó spẹ̀ sílẹ̀ tó lè kú soj soldier of justice làkọ́lé ẹ̀ a movie written and produced by Kiki Bakare directed by Mujine Sayode starred Kiki Bakare Ibrahim Chata Ibrahim Yekini Tẹ̀lẹ̀ Saheed Balogun Afisa Abiodun Madam Sajẹ Rẹ̀mí Surutu Tóyàn Lawusa Ọláyínká Solomon Ogomushi Kẹ́mi Àpèsè Kẹ́mi Tíì Folúkẹ́ Dáramọ́lá Láìdé Oyèdèjì Ṣọlá Akitunde Lagata Péjú Johnson tó Bíọ́lá Sco Jeva Gold Ọbátidé Kevin Victoria Adébóyè Wíkúwẹ́lì Ògúnlẹ̀yẹ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí SOJ Soldier of Justice ó ti jáde báyìí nínú ìgboro títì tí bá titun SOJ no just another one iṣẹ́ tó lọ sí apánìyàn gbàdẹ́ grab your copy now. tó bá ń pọ̀ mọ́ reason tó fi ń pè mí lẹ́sọ̀jẹ̀ ni ò ní fẹ́ outsmart mi. ẹ̀yin ọmọ ọ̀ṣun ẹ bá mi kóre yèyé. oore yèyé ọ̀ṣun. yé màá ń bọ àgọ́ lọ́nà ládé kojú dé àgọ́ lọ́nà ẹ bọra ní omi àgọ́ lọ́nà. ọ̀ṣun o. yàrá jìnnìjìnnì sẹ́ńtọ́ tí a bá gbogbo aráàlú. ẹ ṣe wọ́n ní mo ṣe tó lè tó. ọyọ oyún fún mi lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta gbogbo agbára tí olúwẹ̀rí fún ọ pátá ni ó gbà lọ́wọ́ rẹ̀ síbi láti tún ọmọ ọlọ́sùn. yèyé o ọmọ ọlọ́sùn tí o gbọ́dọ̀ lẹ́bọ lẹ́rù. èyí ni òun ọ̀sùn tó mi. gínígíní omi ẹgbẹ́ òfin ṣàgbẹ́sẹ̀ oníyà ayò. ọmọ ọlọ́sùn tó wá ló ń kórira èèyàn. ta ló fi tiẹ̀ jọ. ta ló ń béèrè. yèyé ni mo béèrè kódà yèyé gan ló mú mi wá síbi báyìí. yèyé yèyé ọ̀hún náà dà. gbogbo ibi tó mi bá wà ni yèyé ń gbé. ẹ ẹ ló lè bọ́ excuse me ma. ọmọ ọlọ́sùn làkọ́lé ẹ̀. it's a movie written and produced by Queen Boylateef Adébáyọ̀ asisi dàdú adélo direct yẹ. starring ọ̀làníyà àfàjà sọ́yẹ́ni fisayo amọ̀dẹ̀májà kẹ́mi àgbẹ̀sì kẹ́mi tí zainab bakare tóyìn aláwùsá ríyì johnson Ajiboye ajíbóyè bígàbà Boylateef Adébáyọ̀ ọ̀túnba òtúnúgà ọmọṣàlẹ́wà yusuf basira abẹ́rẹ́ victoria Adeboye. wùmí bello victoria bello olúwàfẹ́mi damilọ́lá tóbi ọ̀làkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ọmọ ọlọ́sùn tó ní òlápá kò lẹ́sẹ̀ olówó ọwọ́ yẹn gẹ́rẹ́rẹ́ ọmọ ọlọ́sùn ti jáde àwọn òtún ò ní ẹ gbà bẹ́ẹ̀. ọmọ rẹ. ọ̀sùn lè tèǹtè ọ̀sùn lè tèǹtè ọ̀sùn lè tèǹtè ọ̀sùn dòṣù pa ò. ajá òkúkú ló sọ ajá òye olùsàmójì nàjẹ́ ò lọ́mọdé ń wá kiri. ń ṣohun àlùmọ́nì. owó la fi ṣohun mèremère bó bá fẹ́ ṣoge o owó ni. àlùmọ́nì la fi ṣàmọ́kùnrin ajé òkùnkùn lè sọ oníṣọ́bojì kàkà kékun má jẹ́ ṣèṣe àfi ṣàwádànù àní kàkà kọ́mọdé pàmí láyò má ṣòjóró fún un nàjẹ ajé mà níyà o nàjẹ tí sọmọdò lówó nàjẹ o tí sọmọdò lọ́lá o tètè wá fi lé mi ṣe kúgbe tọdọwọ kan pa o ó kan pa tọdọwọ kan pa o ó kan pa kò sẹ́ni foyín sẹ́nu tí ó tutọ́ ẹ̀dá. E